àmì lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba fúnra rẹ̀ láfẹ́ fi gbórúkọ ọmọ yìí jáde. wọ́n bí fọ́dílé Rasulillah. pẹ̀lú ọlá tí wọ́n ń bẹ fójíṣẹ́ wa nì anábì wa Muhammad. ìkẹ́ ọlọ́run ọba àtàláfíà rẹ̀. ala abibina Mustafa. wọ́n máa bá anábì wa Muhammad. wọ́n máa yẹ abadi. títí lọ láéláé sàmáyínà àádàlì mọ̀lúd. a sọ ọmọ wa yìí ní orúkọ pé kó máa jẹ́ báyìí lọ látẹ̀yìn. bíyìí ni wàlídé yìí. pẹ̀lú yọ̀ǹda àwọn òbí rẹ̀ méjèèjì. ìzásẹ̀mí ìtumú. kíkó wa wa tá a bá ti gbórúkọ ọmọ yìí. wàkẹ́ bìrù ńlá. ẹ jẹ́ gbọ́ lọ́wọ́ bá tóbi lẹ́ẹ̀kan náà. tá a bá

kò sí ìdáhùn òbí ṣe rí nínú ìyẹ́ o. látẹ̀yìn lọ. ìlà àbádì lè àbádì. títí lọ láéláé. sàmáìnà àádọ́lì mọ̀ọ́lù. orúkọ tọ́mọ wa yóò máa jẹ́. bíyìísí ni wàlídé yìí. pẹ̀lú yọ̀ǹda àwọn òbí rẹ̀ méjèèjì ni o. sàmáìnà o. orúkọ rẹ̀ ni. sẹ̀rí. sẹ̀rí kọ ẹ̀kan o. ó kọ ẹ̀kan tá a tún rí. nínú alẹ́ yẹ o. látẹ̀ní lọ. ìlà abádìlẹ̀ abàdì. títí lọ láéláé táyé òfin ní jáyé mọ́. láyé òmìnir kìyàmà. títí jọjọ́ ń gbé ǹdí àlè kìyàmà. yorùbá ojú ẹ̀ yorùbá lajú. sàmàìnà o. orúkọ tọmọ wa yóò máa jẹ́. sẹ̀rí. sẹ̀rí. àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. àdúpẹ́ ìgbésẹ̀ méjì ló kù ká ṣe rọ́bà náà. ìgbésẹ̀ méjì péré ló kù tá ṣe rọ́bà náà. a gbowó àlùbáríkà fọmọ yìí. a gbowó àlùbáríkà fọmọ yìí. a sì gbowó mọ́ṣáláṣí. a sì gbowó mọ́ṣáláṣí. ìkura ń kọ́ mọ́ṣáláṣí lọ́wọ́. a ń kọ́ mọ́ṣáláṣí lọ́wọ́. a wà á gba owó alukurani fún ìyá ọmọ. a wà á gbowó alukurani fún ìyá ọlọ́mọ gangan fúnra ò jẹ o. ìyà ò jẹ. àmọ́ a fi ń ṣàṣẹ ni. a fi ń ṣe àṣẹ ni. a gbọ́dọ̀ gbowó kurani fún ìyá a gbọ́dọ̀ gbowó kurani fún ìyá ẹni tí yóò bá dá sí àáfura sí. ẹni tí yóò bá dá sí àáfura sí bóyá òun lára wa. ìyá ọmọ. ìyá ọmọ. ìyá ọmọ. ìyá ọmọ. láti bẹ̀ yẹn. láti bẹ̀ yẹn. mo máa dá fún ẹ. á fún ẹ. àwọn àfi wákà